àbá yìí mo mọ̀ pé tèmi yé mi tèmi yé mi wọ́n máa ń pé èrè ó dẹ̀ rìn tó bá wá ṣe fún mi inú mi ò tó dùn jù báyìí lọ gbogbo àwọn ọmọge gbogbo wọn pátá mo kúkú máa ń ṣe kẹ́nẹ̀ ń fún kò dóyún ni hmm. bó ṣe wáwà yìí mo wá rí i pé ikùn rẹ ó ti rú gọ́gọ́ ṣáṣà tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá wá gbé fún mi ìjọba bímọ tọkàn pé tèmi yé mi ló lọ ọmọ inú mi ò wà á dùn ara mi ò gbà yágíyágí. sóòrí kó lórí ibú ni wọ̀nyí. abiamọ ò ní gbẹ́kún ọmọ rẹ̀ kọ́ máa tati were àfẹ̀yí tí ò bá sílé lókù tó bá wà nítòsí yọ tati were àfẹ̀yí tí ì bá tún sàbí amọ gidi. gbọ́ ọmọ rẹ kí ló dé tó jẹ́ kó tó bá lo oko àwọn ayé wọ́n á ṣe sí ọ̀rẹ́ tó bá lo odò àwọn ayé wọ́n á ṣe sí ọ̀rẹ́ kí ló fà á tó fi ń kórìíra rẹ̀. èmi kì í ṣe mọ̀nàfíkì o mi ò kí ń talẹ̀ kan fún èèyàn méjì tí n bá ti gbowó lẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ti di tiẹ̀ nìyẹn. mọ́mì kò sí nǹkan kan. ó ṣe nínú àwọn ará ẹ̀ mo wá wo fọlákẹ́mi ọmọ mi tó wà níbí báyìí òun ni mo wá wò ó mo dẹ̀ ṣe délé sí mo bá lẹ̀kùn títí kan mú kànlẹ̀kùn kànlẹ̀kùn mi ìríyàn kankan dá mi ló. ọmọ it's gonna be loud ọjọ́ òbí ẹ̀ wọ́n máa gbà ní o ti àbọ̀ tó ṣẹlẹ̀ lọ láti máa ṣiṣẹ́ rẹ̀. lórí ìyẹn ọmọ kan mi fẹ́ ká gbọ́ láì dára. pèmí síre mo rí kọ́ọ̀lẹ̀ mo ṣe wá ṣé kò sí pírọ́blẹ́mù. kò sí o èmi ni mo pè é ó lọ láwọn nǹkan tá a fẹ́ béèrè lọ́wọ́ mi jẹ́ kí nǹkan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi ẹ jọ kí ni nǹkan náà. Hmm ẹ̀yin ọ̀rẹ́ òun ló ti dé yìí o mo fẹ́ kẹ́ bá mi bí bóyá nǹkan tí mo sọ o bóyá kò rí bẹ́ẹ̀ o àmọ́ nǹkan tó dá mi lójú ni pé nǹkan tí mo mọ̀ gangan ni mo sọ yẹn. tí a bá sòtítọ́ kò ní kí ẹyẹ àdó dúró tí a bá sòtítọ́ kò ní kí ẹyẹ kó má fò lọ. kí ni rízì tí mọ́mí ẹ̀ fi fẹ́ rí ọkùnrin kan pẹ̀lú ẹ̀? lóhun mo gbọ́ ni mi ì o so mo fẹ́ kó sọ díẹ̀ fún wa. pẹ̀lú sèrè tó bá tẹ̀gbọ́n kan tí akin fún akin níṣẹ́ ni mọ́mí wọlé wọ́n dẹ̀ gbé omi wọ́n dẹ̀ dànù lóhùn lóhùn. irọ́ ni. àṣebọ́ lójú kan yẹn bínà. wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ gbà kádàrà ẹ̀dá gba polówó èmi dẹ̀ ti gba kádàrà tèmi. tí n bá sọ fún yín wípé kò kí ń ṣe akin nìkan ni mọ́mí ń tẹ́tì àìmọye ọkùnrin tí mọ́mí ti yé kù lára mi lórí ọ̀rọ̀ mi understand ọjọ́ ni màá sọ fún ẹni pé o kì í ṣe ọmọdé náà aláṣìṣe ọjọ́ kó mà ti ṣe àrò. ṣe tẹ ẹgbẹ fún ẹ o kù three days tó bá kọ tí o bá jẹ múra mi mú wá ṣe pé àyànjú ẹ̀ ọ̀rẹ́ yẹn. ọ̀gbẹ́ni ọbẹ̀ sọ àdìrò ẹgbọ́ fíìmù tó bá wá lójú ẹ̀ sísí fíìmù olówó tọ̀ gbọ́ ẹ̀yà tó jẹ́ ẹgbẹ́ bá ṣe àwọn èèfún máa kí ló máa tú ọ ọjọ́ òkú bá tó máa kó wá di ọ̀gbẹ́ni. benefit ẹjọ́ òṣèjọ́ ẹ̀ gbọ́ bíbá ìṣe akin akin báyẹn sọ̀rọ̀ kò gbọ́ lè sọ fún wa ló jẹ́ kí wọ́n lè máa sọ̀rọ̀ sí mi èmi níbi tí lẹ́gùn mi dé à èmi. lọ́jọ́ ọjọ́ kan bínibíni ẹbí ọ ṣọ́ọ̀nì bẹ̀rìn ṣọ́ọ̀nì bẹ̀rìn ọlọ́mọge ṣọ́ọ̀nì bẹ̀rẹ̀. ọmọ òjòwò òṣèyàn lòdì bẹ́ẹ̀ ni ọmọ òjòwò òṣèbá ṣeré kí ni mò ń wọ̀ lọ́wọ́ ẹ lọ́sàn gangan yìí. kún ìmọ̀dà kí ló jẹ lójú yín kí ló jẹ lójú mọ̀ bí kẹ́ ẹ mi lóhùn ẹ wo agídí tí ń ṣègbéyàwó alágbà ń fọmọ fọkọ labalábá fọfẹ rẹ débẹ olóòfẹ jájú fàyà ẹ dákun ẹ dá mi lóhùn ságídí ló bá tan ni àbí alágbà ló bá tan fún ìmọ̀dà ó tó gẹ́ alùpàtà òdà rẹ èmi yóò lọ ṣe mọ́ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ rí ìwúwo wá fún yín ẹgbà. ẹ wọ òrìṣà ó ṣe kí ni irọ́ ló pa a kì í tẹ̀sẹ̀ bodò kákìgbò òtútù bẹ́ẹ̀ ni àpákú làṣọ ewúrẹ́ níbẹ̀ kọ́ forí ara ẹ. ẹ wọ òrìṣàìdá padà èmi kọ́ orí mi kọ́ ẹrù yín rè. yàtọ̀lú. àtòrí kan ṣe kan lélẹ́dùmarè. àtòrí kan ṣe kan lọ́ba tí mò ń sìn tí mò ń sìn. bóun àṣẹ̀dá àṣẹrù dọ́mọ. àfààná kí ló ń ṣẹlẹ̀ àwọn gáàsì ẹ̀ ń kọ́ wọ́n ti gba ẹgbẹ́ yìí pé nǹkan wọ́ọ̀ṣì lọ́lẹ́kan ẹ̀kún wọ́ọ̀ṣì tó tóbi tí bá mo fún wọn sí. kí ló ń sọ fún mi lẹ́nu yìí sí nítorí ọlọ́run. sọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu iṣá ó já wèrè ni ó sọ ṣé mi sọ target ta ní bíbá ẹ̀ fún ẹ ni kí ló ń bá mi sọ ń sìn aláyé jẹ́ kí n já ẹ tán a máa make sure pé a meet up target yẹn lè ní ṣé bí route ni bọ̀bọ̀ yẹn máa ń gbà. yes poison. a gbọ́dọ̀ make sure pé a meet up target yẹn àìjẹ́ bẹ́ẹ̀ máa dá ẹ̀ ọmọ mi o máa kú ẹ̀ máa jẹ́ kó kúrò ní online máa yọ sim card ẹ̀ aláyé kí ló máa ń ṣẹlẹ̀ ń sìn báyìí. jẹ́rìí number one èyí mo trust ẹ o wàá gbá yìí wọlé ń ẹ̀ ń ṣílẹ̀kùn ló ṣe ń pè mí mi ì tún ní sunlé lọ́la máa gbàgbó. Ah, mo fẹ́ wọlé mo ṣe ń dé mo fẹ́ wọlé gan sí. ọlọ́dẹ mi. Eh, mami. màmá ẹ kí ni. ti dé wọ́n ní lóòótọ́ ló ti gbéṣẹ́ lọ ṣùgbọ́n mo nírọ́ lẹ́jọ́ra wa mo wá dúró ṣé orí ibi tí mo sùn mi lè lọ léèyàn wọ́n fi lọ̀ mí kí n dúró ń bẹ̀ rárá àjẹsíkù lẹ bá lọ ẹ̀yin abiyamọ ẹ wọ mí ni owó wọgbó. wọ́n á mi ṣe sùkù ni ọ̀hún ti mi ṣe lẹ́tọ́rà wa. lẹ́tọ́rà department èwo náà lecturer ni. bàbá yẹn ojú wọn ti fọ àwọn ọlọ́nkọ́ wa ní sílẹ̀. ojú wọn fọ wọn ò lè ríran mọ́ ọlágàbí wọn ò lè ríran mọ́ ẹni púpọ̀ ni ọlága ṣàǹfà bàbá ẹ̀ ti dájú dákú wọ́n bá a kiri torí kọ́mọdé gé ṣe tán lọ́ba tí mò ń sìn tí mò ń sìn bó wọn ṣẹ̀dá aṣẹ̀rúdọ́mọ. báwọn adáni wáyé abomi paná àtòrí kan ṣe kan lọ́ba tí mò ń sìn. Thank you. báwo dáàbò fún ọmọ mi níbi tí ẹkí tó ló wà ẹ̀mí tó bá lọ máa rọ́kadà ni ń ta sí ìbọn ni. wo excuse me brother ǹjẹ́ mo lè rí yín? bẹ́ẹ̀ àtòrí kan ṣe kan lélẹ́dùmarè. Um, brother may God bless you um, ẹ̀mí ọlọ́run ló mínísítà sí ègbé ni fún ẹni tí a fi ṣe rántí pè ẹ̀mí ọlọ́run ní pé kí n sọ fún yín pé kí ẹ wà ní ìsera kí ẹ wà ní ìgbélé fún ọjọ́ kan péré precisely ọjọ́ Thursday tí ẹ bá lè wà ní ìdílé kò bá dára orúkọ mi ni pastor kel ẹ má dẹjà may god bless you olúwa pẹ̀lú thursday please bẹ́ẹ̀ ni ẹ wà ní ìdílé olúwa wà pẹ̀lú yín. ọ̀rẹ́ táàmù ti lọ náà ṣé kó lọ́kadà máa dé sí i kó táàmù tí mo ti lò. ọ̀kadà máa tó dé ọ̀kadà ò kí ń lé láti rí òkè tún ilé tó jẹ kókó fún un pásítọ̀ yìí jẹ́ kó yé mi sí pé thursday Ni ìbọ̀dọ̀ lọ sí i ṣé ó níbi tí wọ́n lọ ni àbí kí kí ló fẹ́ lọ mú ta ẹ yes now ó ní ògbúdọ̀ jáde. ó ọ̀rẹ́ alákọ̀ọ́gbàgbé ni ṣé ìwọ ti gbàgbé pé thursday yìí ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ lẹ́wà ìyàwó àfẹ́sọ́nà mi ọjọ́ yìí. akíkúnmí akíkúnmí ah, ó dẹ̀ jẹ́jà. ó ní rọ́jà jẹ́jà ah, àgbà fún wa pẹ̀lú ẹ̀ ni irú bá yóò lè ṣẹlẹ̀ ah, akíkúnmí. or four people ẹ kò má lè text mi ní mẹ́sẹ̀gì pé happy birthday kò push mi happy birthday ẹ eh? ó tẹ̀sẹ̀ wá ń bọ̀ ń sìn wọ́n fẹ́ẹ́ bẹ̀rẹ̀ kó tó fi kún ọ̀pọ̀ rẹ̀ kó tó fi má dùn ṣé kò tó kù. ẹ lórí tó ń ṣe bá ó tó kò bí wúlò tọ bọ ìwọ náà máa kàn sí lónìí. Akin ló ṣe akíkú kò ti kú akíkú ó ti kú ikú ní àbí ọmọ ọ akí akí ah! ọmọ ọ̀rẹ́ mi ni ah! lẹ́wà ah! akí akí. Lẹ́wà ọmọ lẹ́wà ọmọ lẹ́wà ọmọ lẹ́wà báyìí tẹ̀lé mi já lọ àná tẹ̀lé mi. Lẹ́wà lẹ́wà wá kí ọ dé kí kí abiyamọ. Bẹ́ẹ̀ni Akinre nà, ó gbé wá sí ọ̀dọ̀ mi. Ọlọ́run má jẹ́ láyé ẹ̀ lọ́kùnrin sí ìbọn mọ́, Akinre mi ní ìbàdàn, Ọlọ́run má jẹ́ gọ́ọ̀sì ọ̀gbìn, má fà. Hello, Tati. Happy. òṣìṣẹ́ ta mọ́ra ayọ̀. Ah. ìwọ ọmọ yìí sọ olórí ọgbọ ṣé nǹkan tí mo sọ fún ọ ní gbogbo ọgbà tó ń yọ mo ní gbọ́dọ̀ rí ọ lẹ́yìn ọkùnrin mọ́ o kò tí ì kú ẹni tó wá tó fi òtò kú o ti gbọ́ mi. báàrẹ̀ sọ̀rọ̀ wọ́n máa fẹ́ lọ sùn báyìí tí n bá gbọ́ igbe tí igbe bá dí mi lọ́wọ́ tí igbe bá dí mi lọ́wọ́ ọmọ lẹ́wà wàá mẹ́ntì ń yàyà lẹ́wà ó ti gbọ́ abọ́kọ̀ kú o. ọkọ ọjọ́ dáadáa ọjọ́ dáadáa ọjọ́ búburú yẹn búburú ọ̀tọ̀ wà fún mi àjọ tó fẹ́ kú ní àwọn ọmọdé àwọn ọmọdé ọkì ọdún. àtòrí kan ṣe kan lọ́gbà tí mò ń sìn tí mò ń sìn bó wọn ṣẹ̀dá àṣẹrù báwọn adániwáyé abomi paná àtòrí kan ṣe kan lọ́ba tí mò ń sìn. benefit ìwọ sọ bẹ́ẹ̀ o dẹ̀ ṣe bẹ́ẹ̀ o sọ fún mi pé ìwọ ló máa pa o dẹ̀ pa akin náà àbí so sọ fún mi kí ni ráǹkì ẹ nínú ẹgbẹ́ yìí ìwọ lọ drop akin. lọ́tàn èmi kò sẹ́ ẹ̀ lọ́tàn mi ò mọ nǹkan pa iṣẹ́ ìwọ lọ́tàn ah, lóòótọ́ lóòótọ́ lọ́tàn ẹ̀ tẹ̀ o.